máa mú kásẹ̀ rẹ̀ kàn mọ́ bínú. kàn mọ́ bínú. Hmm. ẹ̀ẹ́ ó gbèyọ́nú ó ní ẹ má bínú kínú kẹ́ ẹ má bá jí ìjàkújà hmm. ẹ má jí ìjàkújà kẹ́ ẹ má ṣe jẹ̀bíkẹ́bí hmm. ìjàkújà ní mú ní jẹ̀bíkẹ́bí ìbínú ò dá kankan sùúrù bàbá wa èèyàn tó bá ti ní sùúrù ohun gbogbo ló ní láyé tí ò bá tó bínú ẹ má bínú kẹ́ ẹ tó bínú ọ̀rọ̀ ẹ wá ìdí ẹ̀ kanlẹ̀ àwọn táwọn ń bú mi ní orí mọ́ọ̀máwòrán yẹn kólódù ọmọrè kó bá ń di wọn mú wọn ní ṣìṣe o. ẹ ṣeun ẹ ṣeun bàbá àgbà ìjẹ dídà bàbá ní kí a má bínú o pé wọn bẹ gbogbo aláwo àwọn ò sọ wípé kò séjú o àwọn ò sì sọ wípé ṣùgbọ́n àwọn ní ọ̀dọ̀ ọtí wọn mhm. pé èṣù ìlú ni àwọn èèyàn lọ ń gbé tútù sídìí rẹ̀ ògún ìlú ni wọ́n lọ.